òkìṣẹ́bí lárúbáwá bí ẹ̀ṣẹ̀bí àwọn olórí ibú wèrè ọkùnrin tó wà nàìjíríà tí wọ́n tọ́jú ìyàwó wọn tó jẹ́ kí majority wa kákúra wá síbi àwa sọmọ ọ̀dọ̀ tó bá wáyá wọn máa pàṣẹ olórí ibú àṣẹ wèrè àwọn lọkọ àwọn ládé orí adéorí tó pọ̀ ti sídà láti ọjọ́ yìí so obìnrin máa wà bí báyìí ọmọ akọra rẹ̀ dúró wọ́n mọ̀ ló ń lòkulò ló wà dé nàìjíríà ọkọ wèrè káwọn máa pàṣẹ wèrè pé lọkọ ọkọ wèrè wo. a n'inu máa nínú wọn na tó jẹ́ pé ìyàwó kan wà lólè rẹ̀ kò sì tọ́jú rẹ̀ tó ló lò fẹ́ fẹ́yàwó mi ẹ́ yóò lọ fẹ́ fẹ́yàwó mi ọmọ sọ pé àwọn obìnrin wa loke oko a ma ń a máa ń gara ṣé wọ́n ń bẹ wa ni owó òwèrè wọ́n níbẹ̀ wa ise a ṣe ń bíbà tó jẹ́ pé ti gbogbo gbogbo egun ara rẹ̀ bó ṣe ti gbogbo gbogbo lẹ́sẹ̀ tó yọ ẹ̀tọ́ mú kúrò ní ọgbà wèrè ẹlòmíì ti gẹrun yẹn bàbà ẹlòmíì lè lè bó ṣe wà aṣọ mẹ́ta pé ló ń lò aṣọ mẹ́ta ni ló ń wọ̀ láàrin ọdún méjì ọmọ adé nàìjíríà ọkùnrin kan máa pàṣẹ pé owó rẹ nǹkan báyìí lọ́gbọ́n lọ́ọ́ fi ṣe mọ́ lọ sọ́ọ̀bù lẹ́nìí mọ́ lọ sọ́ọ̀bù lọ́la èmi lọ́kọ̀ rẹ èmi ládé orí adé orí tó ti sí dànù láti ọjọ́ ẹ̀ obìnrin wo lọ́mọ ìgbà tó máa dé nàìjíríà tó máa ní rẹ́sípẹ́ẹ̀tì mọ́ tí ó bá sì bẹ̀rù ọlọ́run ẹ tí ó bá sì bẹ̀rù ọlọ́run ẹlòmíì wọn fò kó lọ́wọ́ mọ́ bá sùn torí kọ́ ọmọ balẹ̀ jẹ́yàn náà ni ẹlòmíì wọn mọ̀ náà náà kùnà kọ́ naanị. balẹ̀ jẹ́yàn náà ni gbogbo àwọn iṣẹ́ tó ní repetition dìbòdìbò conjunction wọn mọ̀ bẹ̀yàn káàkiri èmi ò bẹ̀ nkọ ó bá wùwọ́ kó fi kúrò kó fi dìwọ́ sálárì mi kó fi tún kó fi tún nǹkan tí mo bàjẹ́ ṣe

yẹ kí kú dá dúró gan kí máa dágbé kò tẹ́ mi lọ́rùn lọ́rọ́ wá jìyà bíbá ní ìsìn àdé nàìjíríà kí bá mi gbé lè bí màá ṣe náwó màá tún sí ṣọ́ọ̀bù mọ́ lọ o o tó bá lè èpè padà gbà èpè lọ o ìyẹn mo jẹ o àwọn àṣẹ olórí ibú yẹ lọ kí ìyá ń jẹyàn <laughs>